ẹ káàbọ̀ sórí ètò wa orúkọ mi ni balógun bọ́jọ́ àbíbá àkọ́kọ́ mi rèé lórí ètò yìí nǹkan tá a máa gbéyàwó lórí ètò yìí ni àṣà ìgbéyàwó ẹkún ìyàwó oríkì kíkí àṣà ìsọmọlórúkọ àṣà ìkíni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lónìí nǹkan tá a máa gbéyàwó ni àṣà ìgbéyàwó kí ni ìgbéyàwó ìgbéyàwó jẹ́ ìdàrápọ̀ṣọ̀kan ọlọ́mọge tó ti bàlágà tàbí obìnrin adélébọ̀ àti ọ̀pọ̀n tàbí ọkùnrin géńdé tó tójúbọ́ láti di ọkọ àti aya láti gbé ìdílé tiwọn náà kalẹ̀ láti ṣe abiyamọ fúnra wọn ṣùgbọ́n kó tó di pé obìnrin kẹ́rù ẹ̀ lọ sí ilé ọkọ àwọn ìdílé ọkọ wọn á ṣe ètò tó jẹ́ kí wọ́n ṣe kíyàwó tuntun kó tó wọlé ibi tá a máa parí ètò èní dúró sí rèé lásìkò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò yìí ẹ pàdé wa a lè tún tẹ̀síwájú pẹ̀lú ẹkún ìyàwó títí dìgbà náà orúkọ mi ò yí padà èmi ọmọ yín náà ni balógun bọ́jí àbíbá ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀.